àyọ ọmọdé ni wèrè dì sí ẹgbàá ni màá fi yọ gbogbo stubbornness tó wà lára ìyẹn ẹgbàá ni màá fi yọ. má wọrí ẹ má wọrí ẹ má wọrí tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ọmọ yìí mo lè jò. yẹn gbogbo ẹnu báyìí. ilé oh, àlàní ok tell me by time tí n bá wá nílé àlàní kí ni mo fẹ́ fi máa san sálárì títí. nínú àwa twenty five mo gbé twenty three ẹ tún wá ń bínú ṣọmọ tó gbé twenty five ṣé káwọn òbí ẹ lọ pa ni. má ta mi mi ò ráyè tẹ́lẹ̀ mi so wọn ń sọ fún íńtánẹ́ẹ̀tì pé kò lọ dá wa lálẹ́ eh, kò lọ dọ́ràn kó wa gbé wa káwọn ọmọdé àwọn wà lé. àdìsú màná ọ̀rẹ́ ò yé mi náà má ṣe ọ̀rọ̀ àsọ̀rọ̀ yẹn fẹ́ mi ẹ ẹ jọ ẹkọ ọmọ yín ṣẹgbọ́n mi ẹkọ ọmọ yín. kó wà ní ọgbà àwọn àmì sódà tí wọn bá tírì yẹn èmi bó ṣe lé yẹn mọ. èkó tẹ gbà mí síbẹ̀ fún náà mo ṣe. àwọn ọmọ wa sùn látànà wọn ò jí ìwọ́dẹ̀ dúró báyìí ẹ fi inú mi bí ọmọ yìí. ti máa wò ilé lójúlé olómi mo bá kòrò múlẹ̀ kí n lè rílẹ̀ odò mo jí mo fẹ̀jẹ̀ bọ́jú kí mo bá dalẹ̀ ẹgbẹ́ àwo omi òní ẹ fi wọ́n lẹ̀ lọ́jọ́ sóyin láàárọ̀ kùtùkùtù lẹ́ẹ̀ lọ fomi ìwọ́n lẹ̀ bẹ́ẹ̀ bá ti fi wọ́n lẹ̀ ó ti dàbẹ́ kálára yín fẹ́ ná. kí ló ṣẹlẹ̀ kódà. Ah, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kódà ẹ gbà mí. oyún oṣù mọ́kànlá ó kọ̀ kó dàgbà bẹ́ẹ̀ ni ó sì yọ ewu mọ̀ ń bẹ́ ń bi òwe tó bá kọ̀ tí ò bá dé wọ̀. ká dijú ká ṣe bí ẹni kú káwọ ẹni tí ó sùn fún ẹni wọn ní ká bùrì bùrì bùrì ká fẹsẹ̀ kọ gbà ó káwọ ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́. bí n bá ṣe àṣejẹ alákàbàdé là fún mi bí bí èèyàn bá jẹ lẹ́ẹ̀mejì má jèrè méjì. ìpẹlẹwọ ẹlẹ́dàá ìpele ìkànnà fi rán wa sí ẹ eléyìí tó orí ìkànnà fi rán wa sí ẹ. kúrò lọ sí ọ̀dọ̀ aláwo ó kó àwọn èèyàn ẹ lọ ń ṣe nǹkan tí ò dá láti pa àwọn ọmọ alákejì lára rẹ. counting on you soldiers. wọ́n ló wà láàrin àwọn ọmọ alágbe tó ń jó tó ń ṣèdí bàlàbàlà tó ń ṣe tó ń ná wọn lówó. àwọn òṣèré onítíátà àwọn lèmi tẹ̀lé o èmi alágbe. wọ́n ní kí ni ìyàtọ̀ láàrin fáìlì àti fàní àwọn ní tíátà kí wọ́n ń tà tí wọ́n fi ń jẹ́ sáràtà. èèwọ̀ ni fún ẹ ò gbọ́dọ̀ ṣègbéraga sí ẹnì kọ̀ọ̀kan obìnrin gbọ́dọ̀ gbọ́dọ̀ pẹ́ lẹ́nu ọwọ́ gbọ́dọ̀ pé ń sàkejì ẹsẹ̀ kankan kan bí olè wúre. five million naira is not a joke that that's the spirit if we are able to to do it. lèmi ọba lámilámi òṣùpá wá lèmi tí ń pàṣẹ lọ́wọ́ o ta ló kọ ta ló dé ọlọ́dún ìfà tó fẹ́ kọjọ kúrò ìyá kankan àwòmọ́jú lèmi àwòmọ́jú sì lajìẹ ń wo àgbàdo nùkù. ayé dáa kó palẹ̀ ìwé rẹ mọ́ torọ́ kù kó tó gbàṣẹ lọ́wọ́. mo ní ẹni ọmọ ńlá. káàárọ̀ bàbá. ta ló béèrè. ẹ mò ń béèrè àti àwọn ọmọ. kí ló dé. bẹ́ẹ̀ ni. kò sí nílé. ẹ jọ bí ìgbà ọlọ́mọdé. you can go. conjunctive sediment. ó kọ̀ wọ́n mi kí n mọ̀ mí sí. kó o mọ̀ mí jù báyìí lọ kí lo fẹ́ mọ̀ nípa mi ẹni tí ò ní oníkéyàn wá gbà kí lo fẹ́ mọ̀ nípa mi gan? èmi gan ò mọ̀ ẹ̀mí mi ò kàn kúrò lára yín mo ti rí yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ mi sì ń fà sí yín. ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀. lọ bá yín lólùṣọ́. ṣílẹ̀ ò mo wà ń lè kò sí wàhálà kò sí wàhálà. mo lè lọ pè mí wọ́n ní kí n lọ rí olùṣọ́. kò sí wàhálà á mi. inú mi ò bá dẹ̀ dùn tẹ́ bá lè tẹ̀lé mi o. O fẹ́ kí n tẹ̀lé ọ ṣó wàá ní pẹ́ kò sí yọ̀ọ́. àwọn náà lọ́rọ̀ mi ọ̀fíìsì ni. àti ń wọ dáadáa. bẹ́ẹ̀ni so nǹkan. Um, hello mrs adetoro ẹ pẹ̀lẹ́ kọjọ́ mẹ́ta sára le ẹ ẹ jọ̀ọ́ mo fẹ́ bá yín sọ̀rọ̀ àṣírí kan ni ẹ jọ oyún tó wà nù yín yẹn nígbà tọ́lọ́run bá ṣe tán tẹ́ ẹ fẹ́ bímọ ẹ bá ti bí ọmọ yẹn tán ó bẹ̀ yín lórúkọ ọlọ́run ẹ jọ ẹ má fi ọbẹ̀ kan orí ọmọ yẹn bẹ́ẹ̀ ni ọlọ́run á jẹ́ ẹ lò kò bẹ́ẹ̀ lọ ó dàbọ̀ ṣe. ẹ̀mí ọlọ́run kò ní tàn mí jẹ ológun ìwé ológun ìwé ológo dídán ǹjẹ́ wọ́n sọ irú èèyàn tó jẹ́ fún ọ. Ah, ah. ẹ gbà mí ta lẹ rán sí mi tí ò jíṣẹ́ torí ẹ bẹ̀rẹ̀ sí ní sanwó tòun tó rọrọ ṣé mo wọlé àdúrà síwájú yín ni adéọlá bó o bá ṣe tán bá mi lé. ẹ má bínú sá. mi ò bínú pé mi ò bínú ṣùgbọ́n irú ìran tá a rí sí ọ̀rọ̀ kọ́ ló ṣe lọ́run jẹ́ kí n rí ògbó mi lọ. jẹ́ kí n lọ rúbọ mi so nǹkan tí lónìí ni kì í sọ fún mi. fáìsọ fẹ́ sínsìn kù ni wọ́n á ń fọwọ́ rẹ̀ mú ẹni tí ó fi ti ẹ̀kọ́ lọ́rùn ni wọ́n á àbórí nǹkan bẹ̀rù kí a ní í ṣe rí sí ọ́n ṣépè fún ni àbó fẹ́ ṣòfò dànù bẹ́ẹ̀ ni wọn ọ̀tọ́ yàn ìwọ dáadáa fúnra rẹ náà jẹ́jẹ́ rẹ lọ ń lọ kí wàá ní ó paṣẹ fóun. bàbá mi wọn ó sì ṣe mẹ́wàá fún. bó o bá ṣe mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún náà kò lè wọ̀ n tó jẹ lóye o ọgbọ́n bá ń tó ṣùgbọ́n ajé á sùúrù fún díẹ̀ ajé á ṣe sùúrù fún díẹ̀ bóyá ajé gbọ́. Ah, ah, bí ò bá wá gbọ́ ńkọ́. tiẹ̀ tanu ó ṣòfò dànù nù tí ọba gbọ́ tí ẹ ṣòfò dànù nù ó fira rẹ̀ hàn bí eégún nù. bàbá àwùrù hmm? mi bẹ́ẹ̀ mọ̀ pé kò dìgbà tí n bá dé ojú ọmọ ọlọ́jẹ̀ kí n tó fìyà jẹ ní ìyá kan. ọ̀ka rẹ̀ ń tiẹ̀ rí i tí wọ́n bá béèrè fún ló fún wa ọ̀ka rẹ̀ dáadáa. bàbá àwọn nǹkan tí wọ́n jẹ wá àsìkò tó tí wọ́n jẹun wáyé. ẹ fi lè tẹ́lẹ̀ kù. ó wàá mọ̀ wípé kì í fìpọ́njú bá babaláwo gbélé. a kì í fìpọ́njú bá babaláwo gbélé. a kì í fìpọ́njú bá babaláwo gbọ́ọ̀dẹ̀. a kì í fìpọ́njú bá babaláwo gbọ́ọ̀dẹ̀. ẹni bá fìpọ́njú bá babaláwo gbélé. ẹni bá fìpọ́njú bá babaláwo gbélé. ẹni bá fìpọ́njú bá babaláwo gbọ́ọ̀dẹ̀. ẹni bá fìpọ́njú bá babaláwo gbọ́ọ̀dẹ̀. onítọ̀hún ti kẹsẹ̀ bàgìyàn èèrùn. onítọ̀hún ti kẹsẹ̀ bàgìyàn èèrùn. ó wàá pè mọ́ rẹ̀ báyìí ìwà adéọlá ẹni bá tẹsẹ̀ bàgìyàn èèrùn rẹ̀ ikú ti pa á èmi Adiola, ẹni bá tẹsẹ̀ bọ àgìràn ẹ̀rù mi ikú ti pa. adéọlá adéọlá jẹ́ ẹni tí mò ń sọ yí ọ èmi ni mo máa wú mo mọ bàbá rẹ̀ mo sì mẹni ọ̀tọ̀ pẹ̀lú. ọ̀rọ̀ rẹ̀ kun ò lè jáde lẹ́nu ìbọn ọ̀rọ̀ gidi kun ò lè tẹnu ìbọn jò ọ̀ka bímọ lè ò boro ṣàánú mi mo kàn ń fi àǹtí àwòrán catch phone ni mo kàn ń fi wọ́n catch phone ni o ọ̀rọ̀ òdè wá rí bẹ́ẹ̀ ṣe rò gbogbo tẹ́ ẹ̀ ní ẹ ẹ̀ ń ẹ̀ ń wò pé wọ́n ṣe gbá ọṣà òkú rí bẹ́ẹ̀ wọ́n ṣe rúyàn bẹ́ẹ̀ yẹn. Adéọlá ìtò ṣe ń lé tó wàá máa lọ sí skul. mo ń bo olùdé ò ti parí. bẹ́ẹ̀ ni nígbà tó bá gbọ́rọ̀ sí mi lẹ́nu tọ́rọ̀ àwúrú ò bá rí bẹ́ẹ̀ èmi ni mò ń mọ tí mò ń rí nípa àwúrú bárádẹ̀ ń sọ fún mi ó yẹ kémi náà kíyèsára torí ó yẹ kéèyàn kíyèsára kéèyàn má bàa pásá òfunra pásá jáná ajá òfunra ajá jìbó ń lé ò bá fúnra òní ó kò lọ. fífù nǹkan tó bá tiẹ̀ fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ ó yẹ kí mo gbé mi ò lè gbà mo lè gbà mú mi mo mo tẹ ní. Ah, Adéọlá. ó ti máa wúrú jù mí lọ. ọmọ ẹ má kú bá mi. agbára òjò mọ́ lòun ò ní wò ó onílé báyìí ni ò ní gbà fún un àwúrú ló pe ló fi dà lálẹ́ gàràgà ẹni káwúrú ò mọ̀ ẹni mọ̀ òkó ọkọ mi ṣàánú ni. ok mọ́mi hmm. kí lè fẹ́. kí ni mo tún fẹ́ fẹ́ èmi ò fẹ́ rí ìwọ àti ẹ̀ papọ̀ mọ́ ni mi ì tí ẹ̀ tó táwùrú bá gba ọ̀tún báyìí kí wọ́n gba òsì táwùrú bá ń bọ̀ wájú báyìí kò sá padà sẹ́yìn tó bá ráwùrú tó ń lọ wájú báyìí kó. ìyẹn máa le díẹ̀ máa le díẹ̀ ẹni tí mo ti ń rí ọ̀rẹ́dì kíkọ ṣàdédé máa try. ọmọ yóò mọ tí mò ń rí tí mò ń rí lójú ayé àti lójú oorun ah, àwúrú ti fi nǹkan ṣe mí ọkọ mi ṣàánú mi dákun má lọ́dọ̀ àwúrú mọ́ mọ́jà àwúrú ọba ayé mi jẹ́ ah, ẹlẹ́dàá mi ṣàánú mi o ọlọ́run ìjọ mi mọ́ mọ́jà kápá àwúrú kọ́ ọmọ mi o jésù mọ́jà kápá àwúrú kémi àtọmọ mi o ah, mọ́jà káwúrú lu ọmọ mi má yé mọ́jà káwúrú gbégbékúgbé fọmọ mi ẹ̀mí èṣù ẹ̀mí ìyà ẹ̀mí burúkú fi bẹnu ayé àwúrú mọ́jà ó fọmọ mi o olúwa ṣàánú fún mi jésù ṣàánú fún mi. ewé bomubómú ewé àjẹ́ọ̀bàlé akọ aláǹgbá atare. àti èròjà etílé. Ah! àwúrú ògùn dé ó mọ oògùn mọ́ mọ́. èèwọ̀. oníkẹ́kẹ́ ló logún. àwòrú àsìkò omi pípọn kọ́ ló wà yìí àsìkò wíwá nǹkan tó sọnù ló wà yìí. torí ẹ̀ náà ni mo ṣe wà tẹ̀lé mi ká बैठो हाँ हाँ हाँ kejì mi òun náà ló jókòó rí bí mo sì ní ẹ̀tọ́ ń tọ́gbà wò ẹ wò ó èmi lọmọ olú tírítírí méjì èmi la níbi rè ọmọ òde ọ̀tún màbá. Mm òtútù ńlá ní ṣe àwọn àbẹ́ẹ̀tì ìyọ̀dẹ̀rẹ̀ ṣubú lẹ̀rẹ̀ mo fara pa mo dínkùgù àwùsí mo dídùrù mi àwùṣẹ ilé ajíwọ́nà kan ẹ wò ó hmm, iná mi ti jó dórí kókó mo dìde náà mo gorí ilé mo fẹjú tòótọ́ ohun mi ti rò tán mo ti kàtàrí. àwọn ti tọ̀nà lórí àpáta ọ̀nà ti pẹ́ ọ̀nà pẹ́ ọ̀nà ti pẹ́ àwọn rajọ. Mm. kíyèsí èmi ni aṣáájú arósàfẹ́ ọkùnrin mẹ́ta lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin làgbà nínú ẹ̀yin làgbà nínú àwọn ọ̀mùlẹ̀ ẹ dákun kí lẹ́yìn gbìyànjú láti sọ. ewu hmm. mo lè àgùn jìnnà ìyà tó dé bàbá tí ṣe olórí ẹ mọ̀ pé bí n bá ti lọ báyìí igbákejì mi lọ́kàn ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹnìkan ò gbọ́dọ̀ yún awó ìran abẹ́rẹ́ kì í kọ̀ wáṣọ bẹ́ẹ̀ làwọn kọ̀ọ̀kan ní kọ̀ ó dùn ushyetu ni witi komashe ọkàn sáàkì létí ẹ kọ́ mọ́ bá o ẹnìkan kì í yé wọn lára wọn ì ṣe pohùn ajéròdà hm, kì sí ti ń sọ pé wọn ràn gún àga òpin wọn rí kì í ẹ̀ lákè o kì í sì yíyè lóko tó fi délé ọwọ́ àgọ́ àga ọlọ́mọ ẹ wo adé orí mi àtẹ́wọ́ lára ni ẹ gbé fún òun ni bàtẹ́ẹ̀dì mi ó ṣe déédéé ẹyẹ mi ṣe tán yóò fẹ́ fàfòpin. aṣáájú aṣáájú. kíláàní tí a ń bẹ̀ pàápàá ẹni kí ni tèmi ń bẹ̀ wọ́n sọ bá lè jẹ́ ọjà pọ́pọ́ bá sì lè tẹ̀ ó tẹ̀ wọ́n sọ bá lè dá ọ dá. ìyá mẹ́tọ́. ẹ̀lẹ́ o bàbá tí ò mẹ́tọ́. orí kò dìde èrò wa dìde ẹ̀yin abiyamọ ayé ẹ̀ dìde hmm. ìràwọ̀ kan ti sojú bẹ̀lẹ̀ wú alágbára kan ti fọwọ́ òkun lélẹ̀ kòwé kan wá ń ké kòwé ọgbọ́n dẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀. ọlọ́nà mo pè ọlọ́nà mo pè ọlọ́nà mo pè gbòǹgbò ọ̀nà kúò lọ́nà kí n lè répo gbédélé gbòǹgbò ọ̀nà kúò lọ́nà kí n lè répo mújẹsú gbòǹgbò ọ̀nà kúò lọ́nà ọmọ mi ń gbépo ń bọ̀ wá. ọ̀ka oró rẹ̀ dà akéèké oró rẹ̀ dà bó gbá ẹ parapọ̀ ẹjọ́ ọmọ ọlọ́ni ọ̀nà kò sẹ́ni tí má fẹ́fẹ́ kò sì sẹ́ni tí má tẹ́gùn. onílé gbalé ọlọ́nà pọ̀nàmọ́ palémọ́ pọ̀nàmọ́ kẹ́nìmí ó lè ríbi lọ palémọ́ pọ̀nàmọ́ kẹ́nìmí ó lè rọ́ọ̀dẹ̀ wọ̀ palémọ́ pọ̀nàmọ́ kẹ́nìmí ó lè rábọ̀ rí jẹ́ sùn rí o. tó o bá délé kó o kílé tó o bá dọ́nà kó o béèrè ọ̀nà. ògiri ò sá ń jẹ́ ọ̀dà pèrìn níwájú ọ̀dà pèèyàn. mo ní pé ta ń jẹ́ ọ̀dà pèrìn níwájú ọ̀dà pèèyàn. dókítà níkẹ́ má bínú o wípé mo pèpè ìdákọ́ńkọ́ mo dá ọ pè torí bọ́rọ̀ yìí ṣe ń lọ <laughs> wọ́n ní ojú lalákàn fi sọrí ipò aṣáájú ta ló tọ́ sí. ẹ̀yin ni gbogbo aládẹ mọ̀. gbogbo yín lẹ mọ̀. ẹ wá wo ohun tí arówó sáfẹ́ ohun tó sọ lẹ́kọ̀ọ́ tó kù pé àtẹ̀wọ́ lára lọ́gbọ́dọ̀ wà nípò òun ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n sì mọ̀ pé èmi lọ́kàn. ní báyìí kí ni ìrètí àwa obìnrin. dr oníkẹ́ mo wá fẹ́ kó o tì mí lẹ́yìn kọ́ fọ́ tì mí lẹ́yìn ọ̀ gẹ́gẹ́ bí bàbá ọmọ ṣe fọ́ tọmọ tí ìbá ti ń ké ọ̀fẹ́ kọ́ bá bá mi ké wo àwọn ọkùnrin yìí o wọ́n fẹ́ fojú àwọn obìnrin gbolẹ̀ wọ́n fẹ́ rọwàdà wọ́n fẹ́ pa wá tì síbì kan tára wọn nìkan ni wọ́n mọ̀. ìyá mẹ́tò. mò ń jáyé. màá tì yín lẹ́yìn. Hmm. Mm, you have my support. Hundred. Eh? Eh! Ọwọ́ bá wọn. yàgàn. àṣẹ o. ọmọ yọyọ nílé aládìí. àṣẹ. ó fìmú ṣoyún. ọ̀fẹ́. ó sì fẹ̀yìn rẹ̀ gbọ́mọ pọ̀. ọ̀fẹ́. ọ̀gbọ́dọ̀ pọ̀ ọ̀gbọ́dọ̀ pọ̀ ọ̀gbọ́dọ̀ pọ̀ máa jẹ́ máa jẹ́ díẹ̀ èyí ọ̀pọ̀ lára mọ̀ èyí ọ̀pọ̀ lára mọ̀ máa jẹ́ dàpọ̀ máa jẹ́ àmọ́ ah, pọ̀ mọ̀ pọ̀ dàpọ̀ dàpọ̀ mọ̀ pọ̀ dàpọ̀ mọ̀ pọ̀ ó bímọ tiẹ̀ o kúkú ní fọwọ́ sùnù gànà ó rí tiẹ̀ bí ó rí tiẹ̀ bí. awo ah, ah. ìyá mẹ́tọ́ ẹ wọlé ni èyí ti rí tẹ́ dùn ta. léwí wọ̀kọ̀ pọ̀ bá wá. ṣé o sì. àtẹ̀wọ̀ lára. wọ́n ń jẹ́ wọn kàn ní kí n wá ṣe ọ létí inú àti títa bàbá tiẹ̀ jẹ́ ipò olójú o ò fi rí mu tó yẹ kó o fi rí àtẹ́wọ́ lara? làbárì. ẹ àtẹ́wọ́ lára. mọ̀ ń jẹ́. ipò aṣáájú tí wọ́n ní wọ́n fẹ́ fi ọ jẹ má tẹ̀rí sí o èmi ni mo ní o ipò aṣáájú ọmọ pé mi lọ yẹ èmi lọ tọ́ sí èmi lọ kàn torí ọ dàbí pé wọn náà ti ń lé fùrù kọ̀ọ̀kan pé ìwọ ni wo wo ẹrù àgbà ni má rù bọ́ ọ bá rù ọrùn ọwọ́ ọ bẹ́ẹ̀ ni mo ti mo ní mo bá fún un kìlọ̀ ni. dúró dúró ìyá mẹ́tọ̀ dúró mi tó déhùn ọ̀rọ̀ tó sọ tí bá fọ́ ọ lésì hmm. yóò dàbí ẹni pé wọn ò mèsì ọ̀rọ̀ ni. Hmm. ìyá mẹ́tọ̀ etí rẹ mélòó. a méjì ni. mo ń bọ̀ lórí ipò òun. tí pẹ́kẹ́kẹ́ ò sì gbọ́dọ̀ mi tọ́mọ kékeré ò gbọ́dọ̀ sunkún ọmú eku ò sì gbọ́dọ̀ fìlú nágbá n ó dùn ó bẹ̀ wò wò tí ọ̀rọ̀ tí arówó safẹ́ tọ́sọ́ngbà náà lọ́hùn kó tó di pé gbèsè tó gbèkú jẹ lọ́wọ́ ẹbọra bó bá jọ aràn lójú rẹ òótọ́ ni lójú èmi kìíní tó wò yìí wọ́n ń bọ̀ lórí ipò òun tí nǹkan kan ò sì ní ṣẹlẹ̀. àtẹ̀wò dára. ọkùnrin ni mí. táǹgùn yẹn fẹ́ tó nítọ́bi òṣòro tani ń tì ọ́ lẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀ ń gbó jatajata mo ní èmi ni mo ní ipò yìí ipò aṣíwájú yìí èmi mo ní èmi ni wọ́n sì jókòó sórí àpèrè náà. ó tọ́ sí ni làá fún àìfún owó lójú mo ń bọ̀ lórí ipò. o tó bẹ́ẹ̀ wo ọkùnrin ló máa ń pera rẹ̀. ọkùnrin ni mí ọkùnrin ni mí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru. èyí sọkùnrin o ti kó ọkùnrin. bó ti ń wò mí bó ti di ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó lè máa wò mí wò bí ṣùgbọ́n o <laughs> tó o bá kọ̀ wípé o lu agídí o fẹ́ dórí ipò yìí jẹ́ ń sọ fún ọ hmm. mo tójú ẹ bá rí kó fi ṣe ta rẹ̀ bí ọwọ́ àdìgbà náà náà bí ló loko bí ni ó dìgbà náà. ẹ ń re ilé mi jàre náà kájọ kàwé ah. bẹ́ẹ̀ mo sọ fún ọ. ọgbà ah. ń ọjà kò burú. wọ́n wà á mọ̀ wípé ajá tí yóò bá palí ìdí ẹnu rẹ̀ ọ̀sẹ̀ yìí. ọjà kò burú ajá wà mi ni bàbá àbíyè ti pa ministry níbi tí ọlọ́run ti ń jẹ́rìí sí iṣẹ́ agbára rẹ̀. ọdún mẹ́wàá sẹ́yìn la ti pè mí a sì rán mi sí àwọn míì ju àwọn oníbìsí lọ ní ìjọ tiwa bí àgbọn bá ti dẹ́sẹ̀ wọlé ni Jésù Kristi akirisore sọ wọ́n di ọlọ́mọ ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé arábìnrin kan ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́. Ah, tí ọkàn rẹ̀ gbọgbẹ́ lórí àìrọ́mọbí. bẹ́ẹ̀ni èmi ni o ò ah, tiẹ̀ lè gbọ́ èmi ni o èmi ni o èmi ni o. mo mọ̀ pé ìgbàgbọ́ rẹ̀ rọ̀ mọ́ ọ̀rọ̀ tó ń gbọ́ yìí. Eh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àmọ́ ẹ̀rù ń fà ọ́ lórí pé kí ni àwọn èèyàn yóò máa wí. Ah, òótọ́ ni o báyìí ò bá tèmi ò ní gbọ́ tiyín òótọ́ ni èmi lẹ́ ń rí o. ọ̀rọ̀ mi lẹ́ ń sọ yìí o ẹ̀mí lẹ lọ́rùn o èmi lẹ́ ń bá wí o. Ah. ètò tá à ń gbọ́ lọ́wọ́ yìí kò sí fún ẹ̀sìn tàbí ẹ̀yà kankan bí kò ṣe fún àwọn tí ó ṣe tán fún gbígbà àdúrà fún àǹfààní ẹnikẹ́ni tí ó bá fẹ́ pè wá ẹ lè pè mí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero six zero nine eight two eight six four àlàáfíà fún yín. ẹnjìníà Àjàyíjọ ọgbọ́n wo la fẹ́ dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn tọ̀tún lérí tòsí lérí a wá láti dàbí arẹwà láàrin wọn ẹni tá a là ṣe. ọ̀rọ̀ yìí sọ lọ́gbọ́n kọ́ kódà kó sọ àwọn òmùgbọ́n náà kọ́ ṣùgbọ́n tó dé mi lójú ni wípé ẹni tá a bá forí ẹ̀ fàdùn kò ní dúró jẹ́ o bẹ́ẹ̀ni àfi kọ́ ọmọ ọ̀dọ̀ wa kó fọgbọ́n sí i nígbà náà mọ̀ pé tí ìyá mẹ́tọ̀ ń jà sí orí àdúgbò wa àtẹ́wọ́ lára náà tóun náà lé fòrò kọ̀kọ́ tó dúró lórí pé àfikún wò dé orí àpèrè yìí kí sẹ́ẹ̀bì rẹ bí ìgbà ṣe arówó sáfẹ́ tó sọ tí ó sọ kalẹ̀ kó tó kú ló bí ogun lè wà nígbà náà dẹ̀mọ̀ pé ogun ní òní yẹ kí ló dúró tá a bá fi lè pẹ́ kẹ́lómi ò tó dé orí àpèrè yìí fìtílà yìí kù ìfìtílà àbádẹ́kù òun burúkú ọmọ ṣubú ló burúkú yọ. káì èmi rò kàkà. mo wò pé ká ṣe iṣẹ́ àtúntò ká lọ bá wọn sọ̀rọ̀ lọ́tún lọ́sì káwọn bóyá àwọn àjẹgbọ́ pàápàá ìyá mẹ́tọ̀ tó lóun ní ẹrù ọ̀rọ̀ yìí pọ̀ lọ́dọ̀ rẹ̀ àbí kílẹ̀ rọ. ẹ kú làákà ẹ ní tó bá ti yá kí n tún pẹ mọ gbólẹ o pé ká lọ. irọ́ ẹ jẹ́ mi ò kọ́kọ́ ṣàtúnṣe látọ̀dọ̀ tèmi bí n bá wá rí i pé ipá mi ò ká òun pè yín. ẹ ó dàbí tẹ bá ògbé bí kan gbé tá lè kọ́ mi ẹ dákun pé wá o. ó yẹ mi. ṣé ẹgbẹ́ mọ́tò wa kì í gbé yàrá yẹn. ẹ mo gbé mọ́tò wa. Arosa fe ìbáṣepọ̀ àìkú láyé ara gbàǹdà. ó pẹ́ tí mo ti bèrè títí lò ṣùgbọ́n ọjọ́ kan wà tí ó gbogbo ọlọ́run pàdé ọlọ́run tó ṣe kà ń kú ló sàmì ẹ̀. àmì ò jésù ọ̀pá rẹ̀ sà. ìyá mi sá ẹ̀yìn gà. ẹ bá mi ṣètò ẹni tó ń gbójú olúwa fún arábìnrin. ah ok sá ẹ ra mà àdúrà yín á gbà mà kẹ́ ẹ tó lọ nísìn mà màá gbé omi kan fún yín tẹ́ ẹ bá ti wẹ̀ tán láàárọ̀ ẹ wàá ṣẹ́ díẹ̀ ẹ fi fọ gbogbo inú yín ẹ fọ tí ó mọ́ dáadáa so èyí tó bá wá kù sínú ìgò yẹn ẹ ra máa ṣe mu díẹ̀ díẹ̀ á dáa kẹ́ máa fi tẹnu láàárọ̀ kẹ́ tó jẹun àdúrà yín á gbà ṣe rí lẹ́yìn yẹn màá wá fún yín ní ọjà kan àti aṣọ ìyẹn lẹ́wàá ṣe bí ọmọ ẹ mọ̀ gbé kọ́ ìjìká báyìí ẹ mọ̀ gbé sẹ́yìn ẹ mọ̀ gbé ijó ẹ mọ̀ kọrin ayọ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé ọba tó ṣe ti Anna tó ṣe ti Elizabeth ọlọ́run tó ṣe ti Sarah ní ọjọ́ ogbó rẹ̀ adẹ́yìn náà ló inú yín á yẹ fún oyún ẹ̀yìn yín á yẹ fún ọmọ ẹ̀ ní ṣe lásán ẹ padà wá dúpẹ́ àdúrà yín ó gbà ẹ ohun tí wọ́n wí ìfẹ́ ti gbọ́ ìyá gbàdúrà ayérayé ọlọ́run olódùmarè. kábíyèsí. bàbá wa àti ọlọ́run wa. a dúpẹ́ lọ́wọ́ yín o àṣeyín lòkùnrin olúwa gba ọpẹ́. ọlọ́run ẹ gba kí ọmọ parọ́ bẹ́ mi o. lókun tó ti gbà mí báńbá rẹ̀. mo mọ àgbàdá ilà mo gbà. àwọn àfa àmọ̀lùkù náà ní kẹ́ ẹ bá wa fojú sí. mo fọwọ́ bí ọwọ́ gbé kúrè kò ní í dáa kẹ́ ẹ dé padà kẹ́ ẹ wá bá a wípé ẹnu àfa wù àbí kójú àfa ò ti yí kò. ẹ ó wà ló ń jó ẹran jẹ lukman ló ń jí ẹran jẹ ayé òkú gbogbo tí ń bẹ lára rẹ pátá wo sì sá lọ mọ ọ̀la. àwọn kékeré o ẹ̀ka òkú ti ká agbóhùn àríṣà kábẹ̀ kábẹ̀ agbọ̀lágbọ̀. Sàmú alágò. Èmi wàá mọ̀ pé irú ọ̀rọ̀ báyìí lẹ́ ń pè mí fèmí wà ló wájú. Ẹ dákun ẹ mọ tẹ́ ẹ ṣe o. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ̀ ẹ bá ń gbọ́ níbo tó bá sọ pé ẹ má sọ bẹ́ẹ̀ mọ̀ ní mo jẹ́ bẹ́ẹ̀. Táwọn ọ̀rọ̀ wa ní àbá ń bí ọ lójú oru èmi. Look at my face and just tell me ibo tó ti mọ, address ẹ̀. That's okay. Uh, tiny little one. Bàbá wa ń dé gbèsè iná tó dùn dé o, aṣòro kò lákọ́lé rẹ̀ o, aṣòro kò, ọkùnrin tó fẹ́ ru àwọn ilé ráyà kò ráyà fẹ́ àṣòròpò alájà nígbà àfàìmọ̀ kí wọ́n ó mọ̀ pa ara wọn sọ́kọ̀ lọ́rùn sinimá tuntun àṣòròpò àwòtúnwò ní lórí YouTube ẹgbà bẹ́ẹ̀ o. lẹ́yìn ìjà ilé tẹ́ ẹ bá tún jà mí tẹ́ ẹ sì rí ẹjọ́ gidi kan rò má kó e báyìí ẹ lọ tọlọ́pàá ah. látọlọ́pàá ẹ lọ kóòtù látọkóòtù ẹlọ ẹmu. àsòro kò tógúntógún ti jàtìjà bí ọ̀rọ̀. ilé ọgbà ọ̀nà ọgbà ló ń ṣẹ́wé ara gbà. orogún méjì tó mú ayéle koko fúnra wọn. inú ilé gbóná girigiri tọ̀sán tóru. àké tí wọ́n fi lají ni wọ́n yọ síra wọn lẹ́ra wọn kiri. wọ́n ní bí kúba yà ọ̀run lára káwọn ọ̀tá yẹn yanjú ẹ̀ káwọn ọjọ́ kú pọ̀. ẹnu ọkọ̀ káwọn wọn da gbogbo àdúgbò gbogbologbo. ìjà ètò ti lórí àwọn kò sẹ́ni tó yé suspense yẹn ti yí bọ́bọ́jú bàbá wáńdé yìí bá sinimá ti tún aṣòro kò ní ti dẹ́ produce by kari má dé pọ̀jù bàbá wáńdé. Ah, èmi ò máa bá sọ̀rọ̀. ẹ ẹ ìwọ mo bá sọ kí ló ṣẹlẹ̀. sórí ẹ pèsè. ẹ ẹ orí ẹ ló dàrú. sọ wọn kò ṣe é kò ṣe pé nǹkan ṣe ẹ nǹkan jẹun lórí ẹ. kí ló ń jẹ lórí ẹ pèsè. ẹ orí ẹ ni ò pé kó o dẹ̀ wọ́n tí mi ṣó wà ókè ọmọ bí ló ṣe gbọ́dọ̀ wọ́n tí mi ò lẹ̀ jókòó jókòó bí ọ̀dẹ̀. èmi ni mo bá kí ló dé ṣe ẹgbà mú ìwà gbogbo ilé ìbẹ̀rẹ̀ sí ẹ. kẹ́kẹ́ bẹ́ẹ̀ Bùkọ́lá Adéníyì Mr Creativity starring bàbá Wándé àkànṣe gbòwẹ̀ tèmi tọ́pẹ́ mọ́rẹ́mí jìnnàjú ẹ̀wẹ̀lẹ̀ àdùnní tàbí tiẹ̀ olùkẹ́jẹ́gẹ́dẹ́ bọ̀bọ̀ mi abẹ́ni àgbẹ̀ mùsùlùmí daṣọ fúnjó ayọ̀dún ògúnṣọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ìta pé akọ́lé ẹ̀ ní àṣòro kò sọ̀tàdúndínlẹ̀ ó ti wà lórí YouTube báyìí àbò tó wọ ní ẹgbàá bẹ́ẹ̀. Ah, ẹ wá ẹ wá ẹ wá ẹ wò ó ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe rí tàbá ní ká dijú kẹni burúkú kọjá ẹni rí ó gbẹ̀gbẹ́ ẹ lọ tàbá sì ní bẹ́jọ́ ṣe gùn tó ńlá ṣe dáná sun láti ná bọlé. ṣe rí mo mọ̀ pé gbogbo tó ń já sí ẹ̀tọ́ yìí ni àmọ́. àmọ́ kíni àmọ́ kíni ah, ah. <laughs> adára ń jọ ọmọ pé kí ni yìí ẹ̀tọ́ mi ni èmi lọ́tọ̀ sí àrò owó sàfẹ́ ọwọ́ àgbo sùnsùnsùn ọwọ́ ní bóun bá ti fọwọ́ òkun lélẹ̀ o àtẹ̀wọ́ lára ni wọ́n gbé fún ṣé bí wọ́n ti ń ṣe é nù àbí bá ti ń ṣe tẹ́lẹ̀ nù ìwọ yìí gan-an ó yẹ kájọ máa jìjà yìí nì ṣebí wọ́n lọ tẹ̀lé mi inú ẹgbẹ́ yìí wọn náà sì mọ̀ kí n wá wà lórí ipò òun kí n dàgbà ń dògbò kí n fọwọ́ òkun lélẹ̀ ebi wọ̀ ní ọkàn. ọ̀rọ̀ ń yé mi hmm. ẹ̀ẹ́n tèmi wá ń rò ní pé ṣé ẹ mọ̀ pófin àkọ́kọ́ nínú ẹgbẹ́ hmm. ni pé a gbọ́dọ̀ kọ̀rọ̀ sí aṣáájú wa lẹ́nu hmm. kí àwọn tó ń bọ̀ lẹ́yìn tiwa náà kí wọ́n má bàa ṣerú ẹ̀ fún wa ṣé ẹ mọ̀ pé arówósafẹ́ ti wà ní ipò táwa ò sí ó ṣeé ṣe kó jẹ́ pé ńgbà tí ń pọ̀ ká kú lọ́wọ́ kó rí ń táwa ò rí. <laughs> kí ló rí mo ní kí ló rí tírú wa yìí ò rí orí jìkun lọ ni àbẹ̀wò ní kẹ̀kẹ́ júbílì. ìyá mẹ́tọ́ mo mọ̀ pọ́rọ̀ ẹ̀ ń dùn yín ni ilẹ̀ fi ń ràrò kan ẹ mọ̀jà ràrò kan o torí àròkàn àròkàn nífẹ̀ẹ́ kún àsundà ẹ má jẹ́ ká yóò sọ pé ó torí wa dàrú. ìyá mẹ́tàn ẹ jìnnà rẹ̀. ẹ̀rín máa kú ló àlẹ́ ọbẹ̀ ọ̀bùrù mo ti gbọ́ ó ti tán mo gbọ́. ìgbàlà gbóhùn mi gbóhùn mi gbóhùn mi mo sá wá sọ́dọ̀ rẹ bàbá níbi àgbélébù yẹ kí n finú sóyún ìfẹ̀yìn gbọ́mọ mo pọn aṣọ lónìí jésù kristi gbà mí jẹ́ kí n pọn ọmọ lọ́la mo fúnjà máa sọ lónìí ṣàánú fún mi jẹ́ kí n fúnjà mọ́mọ́ lọ́la nu omijé ojú mi nu omijé ojú mi ń béèrè àánú rẹ Jésù Kristi ṣàánú fún mi fún mi lọ́mọkùnrin àbíró fún mi lọ́mọbìnrin àbíyé bíbí ni wọ́n bí mi jẹ́ kémi náà bí tèmi má jẹ́ kí n wáyé asán o. agbára ọlọ́run pọ̀ agbára ọlọ́run pọ̀ ó lànà sórí òkun owó di Jẹ́ríkò agbára ọlọ́run pọ̀ agbára ọlọ́run pọ̀ ó lànà sórí òkun. owó di Jẹ́ríkò orúkọ rẹ̀ ojú gbogbo orúkọ lọ. kọ̀rọ̀jọ́gbọ́n àwọn olúgbó. ìjòkun wọ ọ̀rọ̀ wo àwọ̀ ọ̀dàn máa wọ́ máa wọ́ àwọ̀ òjòlá òjòlá káàbọ̀ sáàyè ìtura rẹ̀ pàgìrì moko. òjò pẹ́rẹ́ ìgbéyọ. bí ọmọdé bá jí wọn á gbé àràn bàbá wọn àtẹ́wọ́ lára o ó ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti gbé àràn bàbá rẹ lónìí o kò ní hun ọ́ ewé àjẹ́ òbàlé ló ní kí ibi ó mọ́ bà lásìkò rẹ ewé ìjìnrìnwẹrẹ ló ní kí ibi ó rí dànù ní báyìí tí oní ti gba dúdú tí oní ti gba funfun táláyìnrín náà sì gbà yìnrín nítorí ìwọ àtẹ́wọ́ lára ìgbà rẹ ó sàn wá o. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe mo dúpẹ́ àṣegbó àṣelà ní tàgbọ̀nrín bágbọ̀nrín bá ti gbó ọjọ́ kù rẹ̀ ó yẹ léyìí tó túmọ̀ sí wípé nǹkan ò ní ṣe wá àgbò àtọ̀ tí kò wé bá ń wá ń ké tí ọ̀dẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ igbe kọ̀ọ̀kan mi kọ̀ọ̀kan làwa ọmọ wí. wípé àgbò àtọ àfọwọ́páwó a sì fi tóbi ẹ ṣeun dúpẹ́ ẹ ṣeun. pàgìrì mo òjò pẹ́ràn ìgbéyọ. tẹ́wọ́ lára gbogbo ohun gbogbo ẹgbẹ́ wí arọ̀ mọ́ ní báyìí tó báyìí ni hmm. gbogbo ẹgbẹ́ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Hmm. kì í ṣe tó pọ̀ ìṣẹ̀dá oyún inú kì í wá ṣe oyún inú lásán o bí kò ṣe èyí tó jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀. wọ́n ní èrè òtún yìí léwu tí àwọn ọmọ èyí tó yé mi gbangba ni pé ìgbà tó tó gbá ní jẹ̀bálẹ̀ àgbọn mi. bẹ́ẹ̀ni. bí ìran kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ṣe jẹ̀bálẹ̀ odò. bẹ́ẹ̀ni. ẹyin àmọ́ mo ti wọlé mo wọ̀ náà mo ti wẹ̀ ìkùlé mo wò ta gbangba n tí mo lè rí làwọn ẹgbẹ́ ń béèrè lọ́wọ́ mi yìí. àtẹ̀wò lára ayé ò ní béèrè tó ní lọ́wọ́ rẹ̀. àṣẹ o òní bùrìnbùrìn báwọn rin gba máìlì ń yàrá. àṣẹ wa àṣẹ. mo rọ kàkà mo wò ó pé bá a ṣe pé bíríkótó tá a tún pé bíríkótó hmm. a tún lè jókòó pé pákan báyìí báyìí. Ah. ẹ kúlé o. Ah. Ah. bàbá Fábọ́lá. ẹ kú ọjọ́ mẹ́ta. ojú yín rèé. àwa rèé o. àlàáfíà ni. àdúpẹ́ àdúpẹ́ gbogbo ilé ńkọ́. àlàáfíà làwọn. ìyá Fátọ́lá náà. ó bẹ́ẹ̀ ti jẹun sí mi lọ́rùn. <laughs> káàbọ̀. ẹnu ò ní ṣé wọ́n ti dé ẹ ń kọ ìpẹ́ púpọ̀. kí lẹ wá rí fi ni yín o ee njẹ́ ilẹ̀ tí wàá dọ̀ wá ẹ jẹ́ n gbẹ́rù ọwọ́ mi wá <laughs> ẹ kọ́ àlejò. Mhm. ṣé o ò rí ni àbọ̀ mojúkù. kí leléyìn n ò rí nǹkan kan kí ni n tó rí. oyún ni mò ń wò nú ìyàwó rẹ. oyún. bẹ́ẹ̀ni mo rí o dá mi lójú gbangba bóyún ni. ẹ̀yìn àmọ́ bó bá jẹ́ pé lóyún lóòótọ́ ah, oyún àkọ́kọ́ tá dé tòrò kọ̀ọ̀kọ́ ní fún mi náà nù. àtẹ̀wọ̀ làá kùn bẹ́ẹ̀. òde ẹ̀wọ̀. olúwa ṣeun o a gbé ọ̀gá o bàbá olúwa ẹ ṣé é. Agbe ọ̀gá o bàbá olúwa ẹ ṣé dádì ah, ẹ ṣé dúpẹ́ o yes sir. Ah, bí ìbá ṣe pé olúwa wà nípa tiwa kí lábàá máa pè lé ni. Hmm, bẹ́ẹ̀ ni àdúpẹ́ àdúpẹ́. Eh, ṣùgbọ́n ní báyìí ẹ ra bíbélì àti àwòrán àti sùtánà àti agogo ìgbàlà tẹ́ ẹ bá fẹ́ jáde ẹ láti máa de àmùrè tẹ́ ẹ bá fẹ́ sùn lálẹ́ ẹ máa wọ sùtánà sùn ah. àtọ̀sán àtòru ẹ láti máa ka bíbélì déédéé gbogbo àsìkò tẹ́ bá ti ń ka bíbélì déédéé yìí ẹ máa máa lágogo ìgbàlà káyé lè mọ̀ pé ẹ ti gba ọlọ́run gbọ́ tọkàntọkàn. Hmm, hmm, mo ti gbọ́ bẹ́ẹ̀ ni sà yẹ sà ẹ ṣé sà. agbára ọlọ́run pọ̀ agbára ọlọ́run pọ̀ ó lànà sórí òkun owó ti Jẹ́ríkò agbára ọlọ́run agbára ọlọ́run pọ̀ ó lànà sórí òkun owó ti Jẹ́ríkò aráyé retí ohun tí mo mú bọ́ lọ́dọ̀ rẹ bàbá mímọ́ ọdún yìí lọ. nínú ilé àtẹ̀wọ́ lára amòrè kándù sùtánà bíbélì àtàgò ẹ̀dùn náà káti ẹ̀ wá ní pé àmùrè ń tiẹ̀ bí mo bá lò mo lè wọ́n sọ sí kí n lò kán mọ́ rèé àkókò wo ni mo fẹ́ ní láti máa lu aago nínú ilé àbí láti tan kándù látẹ̀wọ́ lára ò ní mọ́ àbí kí n wá wọ sùtánà kí ni mo fẹ́ wọ̀ sùn kó sì sùn lẹ́gbẹ̀ẹ́ mi tóun ló ṣe fẹ́ rọrùn kí n wá tún ni mo fẹ́ ka bíbélì eh, látẹ̀wọ́ lára tèmi mọ̀ bí ẹni mo wò tí mo mọ̀ pa dẹ́tẹ̀ ni kò lè fún wàrà ó lè da wàrà nù àtẹwọ́lára tó gbóná bí ẹlẹ́gùn ṣànpọ̀nná ṣànpọ̀nná ò gbóná ẹlẹ́gùn ẹ̀ ló gbóná ẹdùnà ṣé kì í sọmọ tí ò jọra wọn ni mò ń pè ń bèjì báyìí ṣé gbogbo ohun tí mo sì fẹ́ ṣe pátápátá yìí ṣẹ́mi mi gbé báyìí ṣáyà mi gbà á. yá wa ẹ kú ọ̀rọ̀ ajé o ẹ rà ẹ kújọ́ mẹ́ta ẹ lẹ̀ sẹ́ńtà ẹ kú ọ̀yà ajá yìí. ẹ wo ọ̀yà ajá ni. Ah, ṣé ẹ ah. bínú ìyá wa ẹ mọ̀ bínú pé ó ti tọ́jọ́ mẹ́ta tẹ́ ẹ ti rán ní sí mi pé kí n wá tí wọ́n ráàyè yọjú sí i ẹ wò yìí fi ṣàfojúdi o ẹ má bínú sí mi ẹ dákun. mi ò tiẹ̀ bínú fún àǹfààní ara ẹ náà ni mo pè ọ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí ó sì wúlò ní gbèsè ayé rẹ ni. Ah, ẹ má bínú ẹ má bínú ọ̀nà ló pọ̀ kì í ṣe pé mo ṣàfojúdi sí yín. Ah, ó yé mi náà ẹ sì kúkúnra ẹ sì ọ̀tẹlẹ̀ láyọ̀. ọ̀rọ̀ mi yọ lẹ́nu láìjọ́ yọ eh, lẹ́nu. rárá rárá kò yà mí lẹ́nu. Ah, ebó ọmọ mi lánàá kó tó dòní. Hmm, bẹ́ẹ̀ ni. Eh, ọ̀rọ̀ lórí oyún yìí náà ni o. orí ọkọ rẹ ó fẹ́ fi ìṣẹ̀dá oyún yìí lẹ̀ torí orí ipò tí ń lọ o. Ah, <laughs> ìyá wa kò lè ṣe bẹ́ẹ̀ ah, òun gan mo bójú ọmọ ṣe pọn àtó ọmọ tójú mi rí kí n tó róyún ìní ọmọ gbogbo ibi tá a jọ lọ tá a jọ sáré dé ah, òun náà ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣé ẹ wú kan ni àbó ń lọ sọ fún yín. <laughs> mo sọ lẹ́ẹ̀kan wípé ìbọn ọmọrú èèyàn tí mo jẹ́ ta ni ẹ wàá sọ fún mi má ṣe ní òrí òrí tiẹ̀ babaláwo ń dífá o ohun tí mo rí ni mo sọ ìfẹ́ kó ṣòwò àìjẹ́ ló jẹ́ kí n máa sin ní gbẹ́rẹ́ ìpàkọ́ o. ìyá wa ẹ̀dùn náà ṣe òótọ́ ni tẹ́ ń sọ mo ti rà á mo mọ̀ ti dáràn. Ah! jọ̀wárì inú tútù. Ah! Ah! Eh! oyún inú mi tọ́mọ̀ bójú ọmọ ṣe pọ́n mi tó tọ́mọ̀ bí ọmọ ṣe àṣọjú òṣè fi mọ̀ ẹ̀wọ̀ ẹ̀dá mọ̀ dáràn. ọmọ bójú ọmọ ṣe pọ́n ẹ tó wọ́n ní wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n lọ́mọ bẹ́ẹ̀ òun ò rò wàhálà ipò tí ń lọ òun lọ́wà lọ́kàn rẹ̀ ipò tí ń lọ. mo ti tẹ́ mo ti ba doju ẹ ìyàwó ẹ dákun ẹ ṣàánú mi ẹ ní dáràn ẹ ní gbọmọgbẹ ẹ ní sọmọnu ẹ dákun ẹ má jẹ́ ń sòwà ìjẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí ẹ má jẹ́ ń ṣàṣedànù iṣẹ kí ni ọ̀nà àbáyọ ẹ sọ ọ̀nà àbáyọ fún mi kí ni kí n ṣe ìgbésẹ̀ wo ni kí n gbé ẹ e dákun ẹ e gbà mí e fi mí sípò ọmọ tẹ ẹ inu inú hmm. abi tutu tútù mú kàn bẹ. ara Ah. wọ́n lọ́mọ tó lè ṣe. pé èmi la láti ṣe tí màá ti ṣe ara àbí ó ti yé mi ẹ ṣé mo dúpẹ́ o ẹ ní sọmọ nù ẹ ní gbọ́mọ gbìn o mo dúpẹ́ ọ̀rọ̀ panu rèé àtẹ́wọ́ lára inú mà jìn o inú mà jìn o. orí yèrè oníbìkan àgbà mo lọ́ra wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n fi ọ̀nà kànàkà wọ́n fi ọjọ́ lọ wọ́n à wọ́n da gbogbo ẹ̀rú gùdùgùdù onírójú oníráyè èmi lọ́ pàpà gbé e fún ọ pàpà jáwọ́ ayé pé kí wọ́n wà ní gbàrà bá ní ọ gbà rẹ ló fi mẹ́lẹ̀ bàbá fi ọ̀nà kànàkà tí mo pẹ̀lú tí mo da gbogbo ẹ̀kọ́ ó tó gẹ́ ó ah, ah. lè forí burúkú tiẹ̀ ó lè fi kọ́ bá mi ah, ojú ọmọ ṣe é fi mọ̀ wẹ̀dá imú mọ̀ níkà o olórí burúkú ìkà ìkà abatẹnijẹ́ àṣẹ́fẹ́ ojú lọ fẹ́ ni àṣẹ́kọ̀ọ́fẹ́ ni fẹ́ re èmi hmm. ìtẹ̀rù mi kò ní kun kankan bí pákọ̀ bá kó lẹ́ẹ̀kan tí òtò yóò tó padà wá kó lẹ́ẹ̀kejì gbogbo inú wọ́dúrópù ni ìwọ́gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. bàbá ìtàn Ah. iná wo ní ń jó lórùlé mi mọ̀jàlá lé mi dà tí ó ṣòfófó Ah, adétòrò adétòrò ìwọ ni dúró ń bẹ̀ dúró ń bẹ̀ ibi tá àbá bá ti wó sí ibẹ̀ náà ni ó rà sí ibi tó wà ni ó dúró sí ibi tá àbá buyọ̀ sí ibẹ̀ náà ni ó somi sí bí iná bá ti rómi báyìí yọ gbàgbé ilé tó fẹ́ jó ni dúró ń bẹ̀ pátápátá pátápátá lajá lámi àbòtán ló sábòdì ìgbé ìdúró gangan làbóṣù àwo dúró mi tọ́ wa dúró mi tọ́ wa ọmọdé ò ògùn ní bàbá mi ẹ̀wẹ̀ fọ́ ìwọ bò. Ah, kí ni ń ṣẹlẹ̀ o. ta ah lẹ́rù ibo lẹ́rù èyí ń lọ ẹ̀dùn ah ṣé wọn máa lálàpá ẹ̀ aṣọ mi náà lọ́pàá pa bẹ̀ àwọn aṣọ èyí ọ̀dọ̀ tí ká pé bóyá mo fẹ fọṣọ ni ah ẹ̀dùn náà. orí mi ò pé o ah. ládùúrú gbogbo ìyà tí mo jẹ eh, ẹni ẹlẹ́ni ò ní jẹsẹ̀ tèmi èmi ni mo ṣẹ́gun sí èmi náà ni wọ́n sì jẹ bẹ̀rẹ̀ n ò níbì kan tí ń lọ mo fún ni mi wọ̀n mo fún lórí tàbí tá a dé wọ̀n tẹ̀ta ah! ẹ àgbà mi mo tiẹ̀ ti kó gbẹ ẹrù tán irọ́ o láyé. pàgìrì hmm. moko. kò. ojú pẹ́ran ìgbín yọ àtẹwọ́ lára. mo ń jẹ. nǹkan ètùtù rẹ dà. mo ti ṣetán. ara ni mo yá o èrò ni mo sàn àgẹrẹgẹrẹ ni mo rún ara ni mo yá lórúkọ ayé èrò ni mo sàn lórúkọ àwọn ìyá mi ò sòrò mọ̀ nìkìyà àgẹrẹgẹrẹ ni mo rún lórúkọ àwọn àgbà kan òun rèé yọ. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ọpẹ́ nípẹ́ ní sáyé awo òde ìmọ̀lú ìyìn àṣẹ fún wọn lóyè awo tòde tèwì adíáfọ́ ọ̀mọ̀ràn jẹ̀jẹ̀ tí fojoojúmọ́ tọrọ tí ì dúpẹ́ èmi dúpẹ́ èyí tẹ́ ẹ ṣe fún mi ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí àṣẹ mi àkọ́kọ́ lórí àga ńlá yìí ìyá mẹ́tọ́ ó kúrò nípò igbákejì aṣáájú tó wà yìí a fi ọ sípò míì bọ́ àkótí ń bẹ lọ́rùn rẹ̀ hùn bẹ́ẹ̀ ni bọ́lẹ̀kẹ́ ọrùn rẹ àbọ̀gbọ́n tí mo wí ni òkè tí a pò ní kí ni o gbọ́dọ̀ já o. Adara níjọ. Ọya. Oh, yeah kó lè kẹ́ kó kó dàrú látòní lọ dìgbàkejì aṣáájú lọ. ògo ẹnjìníà ìwọ kó lè kẹ́ kó kó ọrùn kó jẹ gbàkejì. àbúrò ọmọ ńlá ẹnlẹ ah, mo kú ọ ah, mo ti gbé ó ti rẹ mi. ọ̀gẹ̀ má di orin. ẹ̀yìn ọ̀dọ́ kò ní rí ọ̀lágbára ọ̀dọ́. ẹnlẹ ẹnlẹ ẹrọjú ẹrọjú ẹrọjú ẹgbin ẹgbin ẹgbin ẹgbin. ìdàdà ọbẹ̀ kú aládé orí jìn wọ́n. ẹgbin ẹgbin ẹgbin. kí ló dé bá ń wo ah! kí ló dé. Ah! Ah! olúwẹ̀rí orí mi o lọ rè ọ̀yà. ó ṣiṣẹ́ ṣiṣẹ́ kí n tó dàkọ́ ni ó jìyà jìyà kí n tó jẹ́ èèyàn ó jọ̀pọ̀ tọ́rìpọ̀ tó bá bá a kí n tó gbẹ́rù mi dáàfin àfi ni mo wá dé yìí o lòjò ń rọ́nà lẹ̀ lóhùn ọba ń sọ̀rẹ́ hmm? adétòrò adétòrò lóhùn ọjẹ mọ́ àwọn ayé ni wọ́n yọ ọwọ́ rẹ̀ láwo nǹkan ṣe mí nǹkan ṣe mí o. aṣáájú akọgi kì í ṣoje àgbà ò gbọ́dọ̀ ṣe kí ló bá ìwà ọ̀rọ̀ yìí dùn gbogbo wa lóòótọ́ àmọ́ kò gbọ́dọ̀ dùn wá débi tí wọ́n fi ń pè wá lágbà. dókítà ọlánìkẹ́ ibi gbogbo wa yìí lájọ mọ̀ wípé kòròfo lọmọ tí mo bí n tí ń bẹ lọ́kàn mi ni pé adétòrò ó bí mi tí ń fi sẹ̀sùn rè ẹ rí mi báyìí bí. aṣáájú ẹ̀pà gómìnà kò lè dáa ọbẹ̀ kì í mí ìpàgbà ẹ wá mọ̀jà jẹ́ kí sẹ́lẹ̀ léyìí kó mú wa kùnà nínú tẹ̀síwájú wa ẹ̀yin àgbà náà lẹ ní ilé gbókin róye ẹ̀wù gbókin rẹ́ka ọ̀run òrùlé láyà gàrà kí n rájú lé ọ̀run àyàkú kí n fi àyà mi olórí mi nígbàgbọ́ wípé ẹ fẹ́ yàwó mi kódà yóò ṣàbí àmì lọ́dọ̀ gbogbo ayé ó yọ̀ fún mi. ẹnjìníà wọn fẹ́ yàwó mi. Hmm aṣáájú mo fẹ́ kẹ́ ẹ rí ohun tí oníwà ń wí tẹ́lẹ́yìn ń wí bí rè ẹ fọ̀tún fòsì kórè wọlé bí ẹyẹlé ó dá èmi lójú pé òjò ayọ̀ tó sún dẹ̀dẹ̀ yìí ẹ̀dẹ̀ yín ni ní rọ̀ sí. ẹ ṣeun mo dúpẹ́ ẹ kú bá ń dárò ara mi ẹ ṣeun ìbáṣemi ìbáṣewọ kì í já sosoko aláìrojú ẹ ṣeun ẹ kú ọ̀rọ̀ mi ẹ ṣeun. ṣe burú tó ó fi ọ̀rọ̀ mi ṣe adìyẹ táàkì ń dẹyin rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ kò fọwọ́ kan kankan nínú gbogbo àwọn ẹrù yìí ó nígbàgbọ́ pé ó ṣeé ṣe tó o bá dàgbà tó o bá ń rí àwọn ẹrù yìí ó ṣeé ṣe kó o mọ gbóòórùn mi látara rẹ̀ ṣó wá rí èròjà májẹ̀mú tí pásítọ̀ sọ fún ẹ inú ọdún tí mo tọ́jú ẹ sí ibẹ̀ ló wà ṣó wá rí gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá ẹ̀bi díẹ̀ náà là lè dá bàbá rẹ̀ bẹ́ẹ̀ torí tí èyí mẹ́ẹ̀tọ́ gan ṣe ń bẹ̀ ló pọ̀ jù. aṣíwájú o aṣíwájú aṣíwájú. Ah. Ah. aṣíwájú. hello sade toro ẹpẹ̀lẹ́ kọjọ mẹ́ta sara le ẹ ẹ jọ ẹ bá ń sọ̀rọ̀ àṣírí kan ẹ jọ ohun tó wà nù yẹn nígbà tọdọ ń bá ṣe tán fẹfẹ bí mọ ẹ bá ti bí ọmọ yẹn tán ó bẹ̀ẹ́ ló bọ lọ́hùn ẹ jọ ẹ má fi ọbẹ̀ kan orí ọmọ yẹn bẹ́ẹ̀ ọlọ́run ajẹ́ kórókó ẹ̀ lóyún bẹ́ẹ̀ lọ ó dàbọ̀. Màámi, ṣé kí n wá kó irinṣẹ́ májẹ̀mú ni? Mm. tòótọ́. ó lànà sórí òkun. àbí àwọn tí ọ̀gá kan mọ̀ ń sọnù nígbà kankan. ẹni tó ní ìyá ọ̀gbọ́n jù ú. ẹni àwọn oníṣẹ́ òní mi fẹ́ wá bí. wò mọ mí. wò gbàjá. orúkọ rẹ̀. mo rí ẹ̀yìn ju gbogbo orúkọ lọ. òun mo létí mo sì ní létí rí. agbára ọlọ́run síbẹ̀ sí jẹ́ ṣóhun ló dá ọ̀hún ìfẹ́ tíyà mi ní sí mi ò parẹ́. àtòun gbogbo tó ń bẹ <laughs> nínú rẹ̀ ọ̀nà kan ṣoṣo ọ̀nà kan ṣoṣo ọ̀nà kan ṣoṣo àtòun gbogbo tó ń bẹ nínú ọ̀nà kan ṣoṣo ọ̀nà kan ṣoṣo ọ̀nà kan ṣoṣo lọ́nà tó lọ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọ̀nà iye sì ni ọ̀nà iye sì ni ẹni bá ti mọ̀nà náà tóun ló bọ́ ọ́ agbára ọlọ́run bọ̀. yóò wá mú mi sí church. agbára ọlọ́run bọ̀ ẹ́. ó lànà sórí òkú. kékeré ìjẹ̀bú òfin owó ni owó ni. ọ̀gbẹ́ni ẹ ń tẹ̀lé kan náà òní tí wàhálà bá ṣẹlẹ̀ kí n má wọnú ẹ̀yìn méjèèjì jáde o. èsì ń pariwo bàràkà lẹ́yìn. ẹ ní wúlò bọ́lẹ̀ pápákọ̀. my next teacher ilé mi èmi ni mo kun ilé ìkun tán tí mo kun ní ààfin. mo lóṣù kan nínú owó ilé ọdún kan ẹrẹ ti fún mi quick notice. room toilet rárá room to toilet wọ́n wọ́n ti jẹ́ ọ̀gbà lẹ́nu. ṣé ìdá fún mi ni pé wèrè lẹ́nu tó nílé. ọ ya wèrè ju màálù lọ. alágbà kò lè jiná. tá a bá lọ bóbìnrin kò ní wá ọ̀bí ya ẹ̀rẹ́. bóyá ìjẹ̀bú ṣe wàrí mítìnà àbòsí orí burúkú èké ẹ lọ bì wọ́n ìtani padà lọ lọ́bù àmọ́ wèrè lẹ́rọ wa sí wúmà yẹn rú ẹ tọ́ wọn náà wọ́n ti gbàlè lọ́wọ́ wọn ẹ̀jẹ̀ yẹn kọ́ live life wọn lẹ́dí lẹ́dí lẹ́dí pọ̀ iṣẹ́ àwọn kòrìn jẹ. Ah, ara jẹ̀bú ni. but surprisingly mama yẹn insist pé kò sẹ́ni tó ń jẹ́ nífẹ̀ẹ́ mi nílé òun. so èyí mọ̀ pé nífẹ̀ẹ́ mi lórúkọ tèmi ọgbọ́n fẹ́mi wá béèrè mi sọ pé ẹni tó ń jẹ́ nífẹ̀ẹ́ mi nílé yìí àmọ́ ìwọ àgbà ní kọlọ black. kì í ṣe black rèé. nígbà tí ẹ̀kọ́ kọ́ ọkọ lọ́run sùn kú. ẹ̀kọ́ kú igbó ti sìn. ẹ tún lọ fi báírò kọ́ ibi báírò sán sí ẹkún lọ lo pẹ́ńtù. ọbẹ̀ wo ń ṣe ti ta funfun ojú. ọbẹ̀ yẹ kó wọn ọ̀ tọ̀ wò. iye jẹ̀bú ń wọ ewu kọ́ ọ fún fún sọ̀kọ́ bá gbẹ ṣó máa wọ ẹ. ẹsẹ rí wèrè. ṣíṣí bá pọlọpàá kó wa kó wa. ṣíṣí ọ̀pọ̀lọpàá. ẹ ẹ yàwó ètò àwa náà lọ o àgbá kì ní wá o. orí máa bá yẹn pọ̀ nínú ilé rẹ̀ wọ́n ní kọ́ wọn kẹ́ rákẹ́rù rẹ̀ jáde. màá ló fẹ́ ṣe ń lé sí i lẹ́nìí kan ní rìnrìn lórí ẹ̀. máa fún wọn dé wọn. máa fi wọn fàyè ìjẹ lọ́wọ́ ọmọ rẹ fúnbẹ fúnbẹ fúnbẹ fúnbẹ fún máa bèlè dáa ayé rẹ lóde ọ̀rẹ́ mi èso ló sì. Ah! ẹ̀yin ọmọ ìyá ọmọ aláàfin òjò pàṣẹ kẹrẹmọ́dé ọmọ àtìbà bàbá yìí ti dé tọ́látọ́lá. káàbọ̀ o káàbọ̀ ọmọ abilẹ̀. ọ̀jọ̀gbọ̀jọ̀ ah, ah, ọ̀jọ̀gbọ̀jọ̀ o orí yín distract mi sọ ọ̀jọ̀gbọ̀jọ̀ o ẹ̀mí mi ti lọ́ mo ti pààyàn ti bẹ́ẹ̀ bí òsín títì. ẹjọ́ máa pa tì. mo máa pa bẹ́bẹ́ tí mo ti kó ní gbogbo bẹ̀yẹn distraction rẹ̀ orí mi dàbí reflector. olùsí onígbòná ayé ìgbóná ló bòwò lẹ́nu o ọwọ́ abo tẹnutẹnu ó kó tàwọn tàyẹ̀rẹ̀ yọ kọ́lọ̀ ilẹ̀ onítìtánú ara wo. Ah, ìyá mi ẹ mọ̀ lọ wá o èmi lẹ máa bá ẹ ní bá mi dáadáa torí ti fún yàn ní dáa. lọ́yà kò lè iléeṣẹ́ wa bàjẹ́ iléeṣẹ́ ti bàjẹ́. lára àwọn wèrè ń tí padà fojú wọn rí wọn mọ̀ pé wèrè gan lọ́gà. ṣé kò lè tọ́jú ẹ̀jẹ̀ wá ìlú yìí lẹ́nu láti wá. yájú ṣé tí ní yóò tẹ̀ ṣe pé wọlé ní wọ̀rẹ̀ tẹ́ ní fún ẹ títí yóò bá padà wọnú ọgbà yìí consider yourself fire. Ah! fáyà gangan mọ sáfún tí mo fi ní ká kọ́ mọ́tò fọ́ta torí wọn láwọn ọyọ̀ mi sẹ́. ó sì kí ni. abẹ́rẹ́ wo ló lókun òǹdù tó kó mọ́tò lọ abẹ́rẹ́ wo ni. ọgbà àgbà kò tán wá láti lè òkè àwọn náà ni wọ́n pàṣẹ àwọn ni jésù tí ò ní gbà tó pàṣẹ. ẹ wo bí báyà mi ò sọ fún yín rí o bí mo ṣe wà yìí wọn ò gbádùn o mò ń tábà fáwọn wèrè mi atẹ́gùn wọn sì ti fẹ́ lù mí. bíṣẹ́ àràbù ní í ṣe wọ́n ti gbàṣẹ́ bá wọn ó fún wọn lọ́wọ́ ó sì lọ́ọ́ ṣiṣẹ́ tí wọ́n bá wọn. bíṣẹ́ nìyẹn. àà abàṣẹ́. Ah, ọ̀rọ̀ pọ̀ ń ta tẹ́tẹ́. ó ọ̀dà gbogbo nǹkan rú ẹ má jẹ́ kó ṣe yín léṣe o. ọ̀gá ilé iṣẹ́ bàbá mi.